السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب عشرة النساء عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ملعونا من أتى امرأة في دبرها رواه أبو داود والنسائي واللفظ له ورجاله ثقات ولكن أعل بالإرسال وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة في قبرها رواه الترمذي والنسائي وابن حبان وأعل بالوقت وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره استوصوا بالنساء خيرا فإنهن خلقن من بلع وإن أعوج شيء الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج واستوصوا بالنساء خيرا متفق عليه واللفظ للبخاري ولمسلم فإن استمتعت بها استمتعت بها وبها عوجا وإن ذهبت تقيمها كسرتها كسرها طلاقها وهذه afọ nítura mu wa wá lábẹ́ ìbá obìnrin lò ìbágbépọ̀ tó yẹ kó máa wáyé láàrin ọkọ àtìyàwó. báwo ló yẹ kí ìbágbépọ̀ yóò rí lẹ́sẹ̀ nígbà tí ẹ̀ bá ti fẹ́yàwó ìyàwó kúrò lé bàbá rẹ̀ ó kó wá sọ́dọ̀ ọkọ tó fẹ́ òsì tàbí ṣùgbọ́n wípé ìyàwó yẹn òun pẹ̀lú ọkọ lókùn tí wọ́n máa bẹ níìsì báwo ló yẹ kí wọ́n jọ máa gbé báwo ló yẹ kí wọ́n máa ṣe síra wọn Islam ọdá sí gbogbo nǹkan kó alẹ́ kọ̀ ilé ìjọsìn kíkà ń bá ń lò àní bá àwọn sòrò pàdé nínú ìgbésí ayé wa lọ́dà bá sọ pé àwọn ìlànà tó mú ọ̀bá wa láàmú kò tẹ́ wa lọ́rùn ó dájú pé á pọn àti jàpọn wàhálà àti fìtínà wọn náà là ń kọ lẹ́tà sí yẹn. Islam ó fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ fi yé wa nípa bí ọkùnrin tó jẹ́ ọkọ yóò tún ṣe máa gbé pẹ̀lú obìnrin tó jẹ́ ìyàwó rẹ̀. nínú àwọn ẹ̀kọ́ yìí ó náà ní tó wá nínú àdìsí alákọ̀ọ́kọ́ lónìí. هو أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون من أتى امرأة في دبرها أبو هريرة على النبي محمد صلى الله عليه وسلم أني أني أقنعه أني تي asépè fún mi o ẹni tá a gbé jìnnà sí kẹ ọlọ́ọ̀nù ẹnikẹ́ni tó bá ń bá obìnrin ló gba ìdí rẹ̀ láyè tó fi ní àgbẹ̀. Al-Imam Abu Dawud An-Nasa'i àwọn méjèèjì náà gbé jáde ṣùgbọ́n bó ti ṣe wáyé ọ̀dọ̀ ló wà gbogbo àwọn tó ti gbà wá tẹkọt àwọn tó sì kọkà tán ni wọn wọn láti kọ ìdílé bẹ̀rẹ̀ kìrìsìtàn wọn bá bùkù fún àdéhùn pẹ̀lú pé ẹni tó lánàá bí sọlọlọ àdùsọlá mà sọ bí ṣe sàábì ẹni kékeré sàbò rírà lọ sọ pé ànàbì sọ tó lẹ́yìn jẹ nǹkan tí alḥafiz ibn hajar tó rí. láwọn èèyàn míì àwọn olùmọ̀ míì ti sọ láyé kó Islam níbi fi yé wa ó ní ọkọ àtìyàwó láàárọ̀ yìí náà kò mà kò sí láàrin àwọn méjèèjì ọlọ́run ẹlẹ́dàá wa ó sì yọ̀ǹda fọ́kọ. ọba ìyàwó rẹ̀ lò gba ọ̀nà tó bá fẹ́ nisa'ukum harthun lakum fa'tu harthakum anna shi'tum àwọn ìyàwó yín oko yín ni wọ́n jẹ́ o ẹ máa wọnú oko yín gba ọ̀nà tó bá wù yín. ìtumọ̀ eléyìí òun náà ni kò lè báyàwó rẹ lò gba ọ̀nà tó bá wù ọ láyé ibi tọ́lọ̀ tí ní kò máa bá lò ọba gbáwájú ọba àbálò ọba àbálò gbẹ̀gbẹ́ ọ̀sà gbọ́dọ̀ kí ìdí rẹ bọ̀ bí tí kìí ṣe ibi wọ́n wọ àyè ibi tọ́lọ̀ wọn bá tó ṣe lé wọ̀ fún yín láti wọ̀ àyè téèyàn haram ni ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ń tẹná wá ìpinnu fẹ́ tẹni tọ́lọ̀ bá lànà torí ẹ̀ bá ṣe lé wọ́n á jẹ́ pé ńtọ́lọ̀ sí ilé ìwọ̀ tara rẹ̀ dẹni tọ́lọ̀ ńlá náà yẹn ní ọmọ wa wù ọ́. àyè ibi tọ́lọ̀ ọbẹ̀ lẹ́dàá wa ọmọ bá obìnrin rẹ lò gbà ọgbọ́dọ̀ tayọ ọbẹ̀. kóbìnrin o lose control tòbí wọn lọ kìdí rẹ bọ léègbé a'udhu billah kódà gan òfin ṣẹ̀ríà ọba ti ẹ̀ wá lórí gbẹ́ni tí bá ń ṣe bí ọ̀daràn yìí wọn náà ti gbọ́dọ̀ mọ̀ pé èèyàn bú ni ọ̀ nígbà tó máa ń fìdí rẹ̀ bọ́ àyè tá ti ń yàgbẹ́ yóò ní bí ó sì máa rùn lára rẹ̀ wọ́n gán lára ìbọ̀wọ̀ ọgbà tóbìnrin mú ẹ̀yẹ náà ni yóò fi kà á lọ wọ̀ yìí bá ti jáde kò ní pẹ́ kò ní dènà lọ́yà tẹ̀sẹ̀ wa máa gbóòórùn ìgbẹ́ tó ti yí gbogbo ara rẹ̀. eléyìí yóò tún wá padà wá fa ìkórira burúkú láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ náà. òní fẹ́ rí má yóò rùn sí ọ bí ìgbẹ́ tó yí ọ gbogbo òdì rẹ̀ nígbà tó lójú tì ojú gbẹ̀hùn tó yí ọ láhùn. lọ́ọ́ máa fi wò ó. torí di eléyìí ọ̀ràn yẹn ní ká lákèsí òfin ọba ọgbà bẹ́ẹ̀ ẹ máa gbé ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀làánà àwọn èèyàn nábì lóò alayhi salam torí irú burúkú àwọn ọkùnrin ẹgbẹ́ wọn ni wọ́n máa bá lò ni wọ́n máa bá ṣe sọ fún ọ ọkùnrin bọ́kùnrin ṣe ọkùnrin bọ́kùnrin lò wọn náà ti gbọ́dọ̀ mọ̀ wọ́n láàbọ̀ ọ̀rọ̀ ọmọlúwàbí bá dénú tó lọkùnrin wọn fẹ́ kìdíbọ̀ lára ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bí ìbá ti àwọn olórí tó ń táwọn máa ṣe nù ìrẹ́ sì máa pé ọkùnrin náà làwọn bàbá wọn bá lò náà fi bí wọn kalẹ̀ ògbó káwọn náà ní máa tẹ náà máa. ẹ wá wò nígbà tí wọ́n gbá bọ́ọ̀lù débi góòlù ọba tó fojú wọn rí káwọn mọ̀lẹ́kọ̀ọ́ ọmọ wọ́n ká wọn kó lẹ̀ wọ́n máa gbé wọn sún sọ́mà wọn sún wọn mọ́ lé ayé débi pé àwọn mọ̀lẹ́kà ti ń bẹ́nu sọ́mà lé ayé wọn gbọ kíkọ àkùkọ wọn nígbà tó ràn ọba dé àtẹnudọ́ dára àtẹnudọ́ ọ̀dà wọn àjọ bá lọ. لا تصيبن الذين ظلموا منكم خاص. ọlọ́ni ẹ sọ̀rọ̀ fún fìtínà o nítorí pé àbádé rẹ̀ aburú rẹ̀ yéésì àwọn tó sàbùsí nìkan ló máa mú lọ ṣùgbọ́n ọkọ̀ọ̀kọ̀ parun náà ọba yà máa yanjú ẹ lọ. ẹgbẹ́sọ̀ wánú àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi nígbẹ̀yìn ayé náà fìtínà tí ó ṣẹlẹ̀ tètè yìí pé wọ́n máa pa àwọn èèyàn pa pupa ilẹ̀ wọ́n máa gbé àwọn èèyàn mì ilẹ̀ wọ́n máa rí ọmọ rí máa lẹ́sẹ̀ àwọn èèyàn mì àníyàn wọn dá àwọn ọlọ́ọ̀nù fìtínà gbogbo wọn kó wá lọ́rọ̀ wọn jẹ́ dọ́gbìn dàlùkìyàmà anábìnrin yorùbá tó wọn ní fi gbé dìde náà àjàmà àsìkò ọlọ́run á ní kí wọ́n ká wọn tí wọ́n gbé wọn dókè yẹn níbi kí àwọn mẹlẹ́kà tó ń bẹ ń sọ́mà ó ń gbọ́ kíkọ́ wọn ọlọ́run á ní kí wọ́n dojú wọn bolẹ̀ ó wá jẹ́ pé wọ́n wà á nígbà tí ọba fara balẹ̀ ìwọ àwò láti sánmà subhanallahi alazim bàálù irin fíìtì mélòó how many thousand feet ni bàálù fi jìnnà sílẹ̀ òjàmọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ sánmà sílẹ̀ tòtí bàálù bá wọn ṣe ẹ̀ nítorí jíjìnà tó jìnnà sílẹ̀ ló fi jẹ́ pé ní àlè gbogbo ẹ̀ tó bá nu bàálù wọn sábà là tí bàálù bá jábà nítorí wọn lè sọ ipò ti ní thirty thousand feet thirty thousand feet sílẹ̀ ẹni tí máa ń bá tí máa ń bọ̀ bá wà àwọn gan wọn ní rórí wọn ní rẹ́sẹ̀ wọn ní gbogbo ẹ̀ má tó ti kí wọ́n tún wà nù páànù páànù bàálù tó gbò wọ́n láwọn ẹ̀wọ̀n kó náà tura séèfù wọn ó kì í ẹni táwọn ní ẹ̀ka gbogbo wọn wá sókè lọ́jọ́ ikú gbogbo wọn.

fẹ́yàwó a ma, dá sí onítùmá àwọn èèyàn dàgbà débi kó tiẹ̀ fún níyàwó kò ní fẹ́yàwó yọmọ á ti dì ká láì ṣe pé yẹn kó wá kù ọ̀fẹ́ lọ ọwọ́ so tó fi jẹ́ because owó tó bá tilẹ̀ là á fi lẹ́rán àsìkò tó bá ti wọ́n ní tọ́mọ ẹni bá tọ́kọ́ ni àjọ ọlọ́kọ́ ni àsìkò tó yẹ kó jẹ́ kó o ti níyàwó tó o níyàwó yẹn oríṣiríṣi àfikọ́ àṣetọ̀ níyà ni ọmọ wa ti ọ lórí gbogbo nǹkan tẹ̀ ṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan tó fi tó máa tẹ̀ sọ létí rẹ yóò rò sí ọ lọ́wọ́ àti pàtì nínú nǹkan o ẹgbẹ́ kò rí sẹ́nìkan béèrè ní ẹjọ́ sà ní màá ti máa ṣe gọ́t mi dẹ̀ jí dẹ̀rí gbèdì mi ò lé ẹ̀gbọ́n kaba dandan ni kíndìnrín ọmọ ilé ojoojúmọ́ tó ẹ̀rú dẹ̀ wá bà mí wọ́n máa jẹ pé ìdí olúwa ò ṣiṣẹ́ mọ́ á wọ́n sá ń gbọ́ pé kí n bọ́ lọ́fẹ́ láǹdì. ẹ eh, they are proud they are proud àwọn sáìtì ẹ̀mí ọmọ irú àwọn sáìtì irú sáìtì wọ ọ̀daràn lẹ́nu kan sáwo abẹ́ gẹ̀ẹ́tì ẹ̀mí gẹ̀ẹ́tì aróko lè fi ọ̀fẹ́ nu ara rẹ̀ kó tó ọbẹ̀ sọ kálí dáhùn tó bó. a'udhu billahi minash shaitanir rajim tí bá kórì rẹ bá dáhùn tètè tẹ́lí kí ni rẹ ọmọ ẹtí lé ẹ ọmọ tó mélòó ni ọ twenty kìíní kan tí ló ń bọ̀ fẹ́yàwó ẹ má bínú sa ẹ̀kẹ́mi ọmọ bínú àbíkọ́lọ́ ọmọ bínú ẹ àbíkọ́lọ́ ọmọ bínú ọ̀sẹ̀ lọ ọ̀làbí ẹ̀tọ́ lọ sùn sórí sàárè wọn bá dídẹ́. orí sáré lọ ẹni ẹ má bínú ọlọ́run lọ sẹ èmi ni kí n má bínú gbogbo àǹkẹ́tẹ́ tí tẹ́ bá sọ létí rẹ yóò rùn sí ọ tí ẹ bá ti pẹ́ ńlẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wákà ni gbogbo àwọn gbogbo gbogbo èèyàn wákà kọ́ lọ́n sànù wa torí ló ṣe jẹ́ pé Islam kọ́ alẹ́ hikima sí Islam sọ pé kẹ́mà sí kí ọba kọ́ lónìí nínú hikima tó wà lókè sí torí pé ọkùnrin kan ò ní kan pẹ̀lú rúgbà wèrè kan máa lé sí ẹlòmíì sọ́sọ́ náà ti mọ gbogbo nǹkan tí wa. because àwọn olórí ikú kan wà nù àwọn ọkùnrin tó ọkùnrin ẹgbẹ́ wọn làwọn máa wá àwọn náà máa wá wo àwọn ọkùnrin tó ọ ansan abẹ́rẹ́ yóò tún fẹ́ máa fọwọ́ kan ìgbẹ́ rẹ̀ yóò máa fẹ́ fọ́ kan di pé eléyìí bíútì eléyìí yàrá ti ń fọ jù ọ gbọ́dọ̀ máa ní àbórí àbí kan ti Islam gan tó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ báyìí tó máa ń wo àwọn ẹni tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n á rí amúradẹ amúradẹ olápágbà apágbàkùnrin tó tún á rẹwà pé wo bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn níbí wa ìfẹ́ máa rí ọ face to face nítorí pé àwọn ẹni tó ń wá ọkùnrin lù wọn máa sábà wá òròpó wa ara hikima tó wà ń bẹ̀rẹ̀ nígbà tí ọba nírùngbà tèmi nírùngbà títọ nírùngbà kálukú wọn mọra wa ní kíni ọpin wọn gbà bá tún rìn tún o sí ọmọ wọn fẹ́ẹ́ sí ọmọ náà ni ti jẹ́ ẹgbẹ́ sara kúta ọgbọ́dọ̀ máa rìn láti sìnkú ọ̀gbádùn jẹ́ kó mọ̀ nínú ìrìnà pé yes this is man inú ìmọ̀ lé ìbàjẹ́ jìnnà ẹnìkan ò ní ronú rádaràdà kẹsí ọ tọkùnrin bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bí ọkùnrin nítorí wọn máa mẹkìmẹkì láìsí òun ẹ̀ẹ́n kékeré ni òun ní sọ̀rọ̀ náà abó orin ti ní. because àti dínà gbogbo ránù àti dínà gbogbo bàjẹ́ tí lásánlẹ̀ islam sọ pé táwọn ọmọ yín bá ti pọ́dún mẹ́wàá ẹ yà wọn kálukọ́ máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ kò bá jọ́pin gbogbo wọn kò bá jọ́pin àtòbin kò bá jọ́pin nìkan ẹ jẹ́ wọn máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ because ara dẹ́rì ìbáyìí tó bá ti ń kanra wọn sígínà burúkú kan máa ṣẹlẹ̀ kódà kó ṣe pé ìyá kan náà bàbá kan náà ló fi wọn kódà kó ṣe kọ́kùn ìlànà méjèèjì kódà kó ṣe kóbi là méjèèjì à ń bọ̀ sí bọ́ sí positive and negative ṣèbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ ẹ bá máa kàwé ẹ máa ka oríṣiríṣiríṣi nǹkan tẹ́ ẹ máa fi ṣe láyé yìí náà ẹrẹ gbọ́n ti ń bá àbúrò sùn àbúrò ń bẹ́ gbọ́n sùn ìyá ọmọ ń bá ìyá rẹ̀ gan sùn a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn náà ń gbà mí àwọn èèyàn mi ò ní bẹ̀rù Ọlọ́run lẹsẹ ìyàwó rẹ ni àmọ́ yóò sọ pé nǹkan kan ló kù tó ń tọrọ lọ́dọ̀ wọ ìyàwó tó o bá ti dé fún o ò bílíì pọ lọọgù ó bí mìskínà ó lè sọ pé kí ni ah, wàá kọ́kọ́ sáré pé wàá ṣe ah, máa ṣe kí ni nǹkan náà pé òun fẹ́ bọ ọsùn gba ibi tó ń gba ayàgbẹ àwùjọ mi là bẹ́ẹ̀ làwọn ọkùnrin míì náà máa ń fi sínú àwọn ìyàwó wọn. ó sì ń sọ fún yín pé òun ò lè dànù tí ọba gbà bí wọn ṣe tọ́lọ̀ wọn fi làánà wọn. sẹ́wọ̀n kẹ́nu kẹta àwọn ìyàwó dì máa ń ṣe wọn á máa wá bá àwọn obìnrin wọn lò àwọn olùbílà ẹlòmíì ẹ̀wẹ̀ níbi tí ò ike òun ti mọ̀ pé tó máa súnmọ́ ìyàwó yóò lóyún lẹ́ẹ̀kan náà ni torí ẹ̀kọ́ obìnrin sì mọ ohun wọn máa bá a sùn bábi títí yàgbẹ́ a'udhu billah ẹ ti ẹ ọlọ kí ni àrùn tí wọ́n rò pé ó lè mú ọ gan nídìí rẹ látàrí pọmpọ lọkàwé dáadáa àrùn burúkú bẹ tọlọ ti tẹsí kalẹ̀ fún gbogbo abóbìnrin lọ àbí abọkùnrin sì ránù ẹni tí ń kìdí rẹ̀ bọ léègbẹ oríṣiríṣi aburú lè ṣẹlẹ̀ sí ọ tó wà tẹ́kí látàrí káwọn èèyàn ti dẹ́rú ẹ̀wò wọ́n ti dẹ́rú ẹ̀wò wọ́n ti dọ́kúmẹ́ǹtì ẹ̀ tó wà nùwé. kódà wọ́n tún yà ní oríṣiríṣi kòkòrò burúkú táwọn bàbá ńlá rí ọ̀pọ̀rù rẹ̀ rí tọ́lọ́ wọn bá lè dẹ́sí ọ kánsà jẹjẹrẹ oríṣiríṣi ọlọ́run lè dẹ́sẹ̀ yìí méjèèjì. ìwọ gan-an nínú ibi tí wọ́n ń kìdí wọ́n bọ̀ wá bọ̀ nǹkan oríṣiríṣi tó lè ṣẹlẹ̀ sí ọ gbogbo ẹ̀ ló ti ìtọ́lọ̀ tún wá lè mú kọ́ ṣẹlẹ̀ tí ò ti ṣẹlẹ̀ rí tó pọ̀ torí tọ́lọ̀ ń bá sọ láwọn bá sọ pé àmì tẹ̀lé ìfẹ́ nu wa láti ábà ká máa retí mọ̀nà àwọn náà máa retí nǹkan tó jẹ yọ yọ jẹ sí consequence ẹjẹ abẹ́rù ọlọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá wa lọ́sẹ̀ ẹ ti tilẹ̀kùn lé kò sẹ́ni tí ń rí àmọ́ lọ́wọ́ ọba kan wà lẹ́kùn lọ́ọ́ da gbogbo wa ọba tí nǹkan kan kì í pamọ́ sí níta kì í pamọ́ gan-an ọ̀hàn sí ọlọ́wọ́n ọba yìí ni ká máa bẹ̀rù gbogbo gbà ká sọ́ra ká máa lọ ṣìṣe ká sọ́ra ká máa lọ ṣàti wọná torí di eléyìí gbẹ̀ntọ́ bá níyàwó orí ńlá lọ́lọ́ ń ṣe fún ọ ẹ̀ńtọ́ bá lọ́kọ orí ńlá lọ́lọ́ fún ọ má ṣe wọ́nranwọ̀nran wérewère rẹ débi pé ẹ wà á máa lọ bára yín lò ní láyé ìgbẹ́ èyí náà gbọ́ ìgbẹ́ wọ́n lọ́ lọ́mọ ibi tó kọ́ ti wá ìgbẹ́ láì sí ìgbóòrùn rẹ̀ òórùn àbí òórùn ìgbẹ́ òórùn àbí òórùn òórùn ẹgbẹ́ bíi òbá náà ti sọ lẹ̀ wọ́n ní ìgbẹ́ wọ́lá òórùn so because ẹ̀rí gbogbo àwọn èdè àlè má mi fún àbùdùbọ̀ ó sọ̀rọ̀ níbi kan ó ní kí ló délé dè lárúbáwá tó fi jẹ́ pé àwọn ọkọ̀ tí wọ́n máa ń lò fáwọn nǹkan tó burú tó rùn àwọn àwọn èdè tó yẹ pé ọmọ wà ní kí ló dé tó fi ń pègbè ní rọ́ọ̀dù ìsì gbẹ ló jẹ gáàrí àyè tá a ti yàgbẹ ní jẹ gáàrí ó wá lórúkọ àyè fún tá a máa ti torí rẹ̀ lọ ìgbẹ́ kankan fúnra ara rẹ̀ kí tẹ̀síntì bùrọ̀s bùrọ̀s ẹgbẹ́ lóṣù lárúbá náà bùrọ̀s ó ṣòro kẹtù rẹ nìkan ẹ máa kọ wíwá wá sọ pé bùrọ̀s kìnnìkan bùrọ̀s kọ gba ẹ kù nítorí kókọ òórùn wàá jẹ pé lé ìgbẹ́ ló wù ọ ìgbẹ́ wa di bọ́tà. lọ́dọ̀ tiẹ̀ ó di gírísì a'udhu billahi minash shaitani rajim. ìbẹ̀rù ọlọ́run tó nǹkan àìkò sì ṣàkíyèsí pọ́nà ọba ń rí ni ìní máa mú àwọn èèyàn ṣe gbogbo orú nǹkan bá àìsí bẹ̀rù jọjà sí jọjà sí mẹ́wàá láyé ń bí kó tó dàlùkìyàmọ̀ wàláì torí pé tọ́lọ́mù bá fẹ́ mú yàn kò nídìí pé ẹ bá mú un ẹ bá dáa dúró kọ́ mọ́ sàmà lọ asẹ́ni asẹ́ni tẹ́sí má kéèsì èyí tọ́lọ̀ ọba wò tó yege èyàn lè yọ padà fèlì èyàn lè yọ padà fèlì bíkẹ́ yóò sọ pé ẹ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kan á ṣe ní kíni à ìjọba á ṣe yàn ó nílé gbé pamọ́ mà ẹ mọ̀ pé tọ́lọ́ bá fẹ́ mú yàn yóò tún àṣírí rẹ débi pé gbogbo àríjà yóò ti máa ṣídìí lẹ̀ bí ẹgbà mí o wọn ní bí yẹn bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ ẹgbà mí o àmẹni tó lóògùn tá a lè lò sínú eléyìí o ọ̀kẹ́dùn àlọ́ ti lè mi débẹ̀ ẹgbà mí o subhanallah ọlọ́run ti bu ọ láti rí wọ́n wá wá pé káàkiri ló tú sí gbogbo ara yìí torí ẹ̀ tọkùnrin bá wá jẹ́ pé ó ń rádaràda lò ó gbádùn èèyàn ni ẹyẹ kórì ìyàwó pé o ẹyẹ kórì ìyàwó pé o bẹ́ẹ̀ báyà kọra yín ni ẹ kọra yín ẹ ẹ tọtọ bá lè gba nǹkan tó ń fẹ́ tọrọ yẹn lòun tó lè gbà kọ lọọbù òun ẹ kí wàá ní tí wàá ṣe màá ṣe yọba ká ti takotọ lọ yọ takotọ anabi sọlọ lọ àdìsẹ lẹgbẹ mi ò fẹ́ kọ máa fi kọ kún ah wọn ò ṣe exception ẹ ah lọ́wọ́ mùsùlùmí lèmi. ọwọ́ àlọ yanu pàkà ó ní tó ń fẹ́ nu pé a ah, ọdún mẹjẹ àtọ́ba ah, jẹ́ bẹ́ẹ̀ àwọn lè separate káyà separate bẹ́ẹ̀ ni mi fẹ́ mọ́ kò túmọ̀ sí pé kò láyé wọn náà ti lè sọ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣèkí ló fi jóná gbogbo ayé ọgbọ àti olórí ikú rẹ tọrọ ni o àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ nítorí pẹ̀lú eléyìí lórí ikú wọn ò sí pè. torí akramakumullah ẹja bẹ̀rù Ọlọ́run ọba wa ẹja bẹ̀rù Ọlọ́run ọba wa ẹja jìnnà sí tọlọ́run ọba ọba fẹ́ kálíbà sóríire lè jẹ àdéhìí alákọọkọ lónìí àdéhìí tó tún tẹ̀lé ọ̀nà ìyàtọ̀ sí wọn látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọn lànà bí wọn muhammad sallallahu alayhi wa sallam ọsọ yìí pé. لا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة في دبرها رواه الترمذي والنسائي وابن حبان وأعل بالوقت حديثي إيه؟ على النبي محمد صلى الله عليه وسلم وسايقين ọlọ́run أبو ò ní ọkùnrin yòówù tọ́gbọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ sí tàbí tó bóbìnrin kan ṣe gbábi títí yàgbẹ́ ọlọ́wọ́ bò ní wò orí fúlàní ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé àdìsí wọ́n bẹnu àtẹ́lù pé ọ̀rọ̀ ayé gbogbo bá tilẹ̀ je kọ́ jẹ́ èsì ń dìyàn máa sọ lágbárí lásán ajẹ́ pé ọjà mọ̀ òkú fún lọ́hùn hukmu rafa ọ̀rọ̀ sàábì ni onídàájọ́ ànábì ni débìnrin abbas máa sọ eléyìí bó ló ti tọ́lọ̀ ń sọ wá àyíkalẹ̀ fún un ìrìn àwọn máa ń pè ní mọ̀ òkú fún lọ́hùn hukmu rafa tọ́lọ̀ wọn bò ẹ máa kíyèsí àwọn ọmọ especially tó máa ti ń dàgbà tó máa ti ń dàgbà tó ń wọrú fourteen fifteen sixteen seventeen eighteen à ó léwu láàárín tóun àtàwọn ọmọkùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe wọléwọ̀dé wọléwọ̀dé wọléwọ̀dé kílẹ̀ lọ sí ojú àwọn èèyàn bá dìgbà máa ṣe ìjọba ṣe lè farama tó máa sábà ṣẹlẹ̀ ìranu ńlá ni especially. ní tí omi gbígbóná bá ti dàpọ̀ mọ́ tutù àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣeré pẹ̀lú ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ládùúgbò àwọn ọmọ mùsùlùmí wọ́n ń darapọ̀ mọ́ àwọn ọmọ ládùúgbò lórí gbogbo da látàrí pa lẹ́kọ̀ọ́ kò burú lọ́dọ̀ àwọn tí gbogbo sọ pé ni látàrí pa jẹ́ mùsùlùmí burú bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn abẹ́ ẹ̀gbọ́n tí kèfèrí máa dá lásán wọ́n lẹ́ni tí fọ́ ọ̀tọ́ sí ní pé ní kí ni haram a'udhu billah torí ẹ̀ iṣẹ́ ńlá ń bẹ wájú wa o bẹ́ẹ̀ àwọn àbúrò yín lẹ́ni bẹ́ẹ̀ àwọn ọmọ yín lẹ́ni bẹ́ẹ̀ ìgbà alára ni torí kéńgbà mi ẹlòmíín náà dàgbà tó burúkú ń bẹ lára rẹ̀ àrùn burúkú ń bẹ lára rẹ̀. ọ̀rẹ́ rẹ ni ọ lọ́wọ́ lọwọ, á bọ̀ lọ́wọ́ ó tún á fọ ọ mọ́ra tún fọ ọ mọ́ra tún fọ ọ ń bàjẹ́ ẹ́ ẹ ṣáàdà á ń so because tẹ́ ẹ bá máa pàkíyèsí báyẹn tóró ń lè jẹ́ kó lárùn yẹn lára àìwọ́n pàkíyèsí tiẹ̀ yọ́mọ̀ wò pé kan náà lẹ́jọ́ tòsí

torí de eléyìí ọkùnrin tó bá bọ́kùnrin lò ọlọ́wọ́n bò ní wò bàjẹ́ ńlá ni aburú burúkú ni ṣé ẹrù fáwọn ẹsẹlẹ tó lọ́wọ́ bá ti mú kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ṣe torí àwọn ẹni tó ṣẹlẹ̀ sí lásán lọ́lọ́run fi ń sọ fún wa o nítorí àwa náà ní ká má bàa ṣerú àwọn àṣìṣe tí wọ́n ṣe o nítorí pé ọba tó mú wọn tó fìyà jẹ wọn ó náà lọ́ba láéláé ó náà lọ́lúwa wa a sì lè jàjàbọ́ tiwa náà tá a bá ṣẹ̀ torí di eléyìí ẹja bẹ̀rù ọlọ nígbà kan láwọn orílẹ̀-èdè wa wọ̀nyí táwọn èèyàn dúdú àti títí dè ṣe ìṣẹ̀lẹ̀ àwọn olórí ibú kan ni wọ́n máa wá ọkùnrin ẹgbẹ́ wọn ká báwọn bá wọn ṣe ló kọ ògbó owó orí ikú táwọn ṣe. because àlìjánu kì í ṣiṣẹ́ sìyàn láíláí láì jẹ́ pé wọn náà ṣe nǹkan kan gbogbo tó sì takùtọ̀ lọ ni ọ́ là kalẹ̀ nínú sálìjánu máa ń là kalẹ̀ káwọn ti máa wá owó òfò yẹn owó orí ikú yẹn onáà ní kó lè sọ fún wọn pé tó bá fẹ́ kó wòrán máa boost nǹkan tó máa ṣe ni kó ọmọ bá àwọn ọkùnrin ṣe ọjọ́ kan àgbọ́dọ̀ wá láyé ikọ ọmọ dà o ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọgbọ́dọ̀ rí kó sílẹ̀ kan eléyìí ń bẹnu àwọn sábàbí tó mú kórí búyàn pọ̀ níwọ̀nba láwùjọ áfíríkà tẹ́lẹ̀ ìfìm jẹdì sí ìtura àwọn olórí ibú ò yẹ wọwọ orí ibú ẹni owó yìí owó tó rọrùn wọ́n ní owó yìí tó gbóná ni bí ètò ọ̀rọ̀ ọ̀rùn yóò kó ni àbí ètò gbóná àwọn olórí ibú ètò gbóná làwọn máa wa. àwọn sọ pé ń bọ̀ bá dọ́dọ̀ àwọn àwọn bomi jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ rí àwọn tí máa ń ṣògùn owó fáwọn tí máa ń wògùn owó kàná wọ́n máa tún sọ fún wọn. láwọn jàǹbá tà fún jàǹbá rà wípé àwọn lórí tìta táwọn bá ṣe tán àwọn wàá dàgbà tó lẹ wọn wàá máa kókò jáde àkùkọ tó ti pé wọn náà ló mú wa o náà ni tí àkùkọ iye àgbàdo tó bá jẹ iye ọdún tó kù fún ọ láyé tí ó fi lówó àwọn dàbí malakul maut. àwọn náà máa fi àwọn ológun òfo etí àkùkọ bá yarí tí ọjẹ nǹkan kan kọ débi tó tukù náà nù. tó bá wá jẹ àgbàdo kan kọ <laughs> ẹ ẹ pé àkùkọ máa sáré ságbàdo tó ọlọ́run wa bò pé ọ̀tárì ẹ ọ̀katọ́ kàtìjọ́ ló tó oorun tó ń ọdún kan náà ni ó ti tèyí tó wàá yà yín lẹ́nu wọ́n sọ pé tí àkùkọ yẹn bá ti jẹ iyekíye tó fẹ́ jẹ nínú àgbàdo yẹn wọ́n ti dáná síwájú àkùkọ ọmọ wa lọ yọ lọ wa lọ wọ náà. sáàrì tún mẹ o wọn ní kó o sì wọ jahannama nù jọ gbé àwọn olórí jahanna so òtún wa mọ̀ pé jahannama lọ wọ̀ òtún wa lọ tẹ́rí gba pé ah, ah, ọgbọ́dọ̀ lówó yìí ní sẹ́ẹ̀ bí ọmọkùnrin ò tó táwọn olórí ibú ṣe máa ṣe. omi wọn lè sọ pé àlùjánu kan ní ọmọ ìyọ̀sìn ọ̀ wọn mọ nọ ní kóbókó tó ti máa rẹ́rìn. torí ẹ̀ lásán kọ́ lójú ẹrú mọ́ ọmọ pọ́n láàárọ̀ láàárọ̀ àbá yọ jẹ́ kó bókú tọ́ba tó kọ́ bọ́ kẹjẹ owó rẹ̀ ń dànù. omi wọ́n lè kókó máa rìn lákìtà lákìtà kó máa wá ìgbẹ́sẹ̀sẹ̀ sùn tí ń horú kó máa lókèlè má búrẹ́dì gbàtọ̀ wo orí ibú kèèyàn máa jẹ̀gbẹ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. omi wọn á sọ fún kọpin lọmọ omi wọn lè sọ pé kẹtẹkẹtẹ lọmọ bá sí ọwọdù bíi láì nílẹ ṣe tọ lọrọ yìí tí ọwọ náà láì tí ọ̀rẹ́ bìbáná nítorí pé kò sí bó ṣe lè pọ̀ tó ọsùlà nínú kọ tẹmọ ọlọ àbí kí wọn tẹmọ lọ́wọ́ ẹ̀yin ọmọ pé bó wọlé ayé ṣe rí nu ìwọ padà tẹmọ pé ó kú owó ṣẹ́kù ó ṣèṣe kó wọn tẹmọ lọ́wọ́ lọ́jọ́ ìpẹtọ ó ti dolówó kí á ní kí ni bàbára rẹ̀ walastu ara sa'adata jam'a malin walakinna at-taqiyya huwa as-sa'id kákówó jọkọ́ lórí rẹ̀ ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run lórí rẹ̀ torí de eléyìí bẹ́ẹ̀ tá wá lọ́nà lóṣù yóò ní kọ́bọ̀ kó sí gbogbo èèyàn náà ní tiẹ̀ ní ẹnìkan níjọ ẹnìkan lọ́nà ṣùgbọ́n gbogbo apáta korongodo aláìní la jẹ́ wọn àjọ lọ yá ayyuhan nas antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid. ẹ máa wo orí ibú a máa pèpè lọ síbi orí ibú tó jù lọ. bàdìjà tí wọ́n sọ pé ọbẹ̀ sóògùn owó ni ẹ wá ohun tó ń ṣe yóò tún wá pèpè lọ síbi orí ibú tó jù lọ nítorí pé àlejò ànútọ́ fẹ́ máa jíwó wá fún ẹ òun sọ yìí pé kóun lè bá àmọ́ gbọ́rọ̀ sí ọlẹ́nu tó bá ti pè ó bí dáńdá ya ìlú lọ́ba pera rẹ̀ ni bí rọ́kọ̀ ya ìlú ni bí àdádà bí ìlú ni bí fìtínà bí ìlú ni bí wàhálà bí ìlú ni àbí òye wa àbí àdábà bí ìlú làánà bí ìlú àbí òye wa tó tó fi máa pè tó fi máa dán lóhùn lọ́sọ̀ pé dọ́ọ̀mà ṣe ọkùnrin ọba máa bọ́kùnrin mu torí àwọn kan wà tẹ́tí specialize nípa sórí bóun tá a ti mọ̀ wọ́n láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa pè wọ́n ní yẹn dáwùdù ẹyọkan rẹ̀ yẹn dáwùdù ọkọ mọlẹ haúsá bàjẹ́ tẹrù wọn ọkùnrin ni o yọọ máa fóra wọ́n máa dín èso dùndú ta àdínmẹyìn. yóò máa gbé sunká láàrin ọjà láàrin àwọn èèyàn nínú ìgboro pé tó ń tànù bó bá tún rówó tí ó tún lè máa díẹ̀ díẹ̀ máa ti pè pé àwọn fẹ́ sùn yóò máa ṣe bí obìnrin ẹ ẹyin ní ní ẹ. àwọn for men a'udhu billahi minash shaitanir rajim. tó tó bá yẹ nínú àwọn eléyìí eléyìí eléyìí táwọn yẹn ti mà tọrọ lọ bọ́tò orí ibú yẹn ti pẹ́ orí ibú yẹn ti pẹ́ látàrí àwọn awàkúwà àwọn yẹn máa rírì kúrì irú rẹ̀ wọ́n ń sóògùn owó ńlẹ̀ Yorùbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ Haúsá náà kátó wá bá àwọn bàbá ti ya àwọn yíbò lọ́sí pé kìí ṣe gbogbo ẹgbẹ́ bá lówó ló sóògùn owó dáhùn pé Yorùbá lẹ́kọ̀ọ́ àwọn ò tún gbádùn jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ lọ wà ní ọmọ sùkúlù ọlọ́run bá sí lówó fún ọ wọ́n bá máa wọ kékeré ni kí ni tó ń ṣe má lẹ́sùkú ti gbogbo ajá ń lọ yìí náà ẹjẹ fura ó ti lọ gbé nǹkan mi àbí òye ẹ máa wò yóò kú láìpẹ́ yóò bá lẹ ètò láti lo o ti gbọ́dọ̀ ó kú láìpẹ́ bàbá olówó rẹ owó ìyá ọjọ ọkùnrin because ìyá ń jẹ yẹn ebi ń pààyàn ó tún rẹ́ni fún lówó owó oògùn ọba dídẹ̀ yìí al-aslu onípẹ́nìkan kan ṣoògùn al-aslu onípẹ́nìkan kò fòògùn rówó títí tọ́lọ̀ wọn bó fi tó àtìrí ẹ̀. wà á ilé tí wọn náà bá ń bá wọn gbérin ṣe tán tiẹ̀ náà bọ̀ àfi tí èèbá ṣe Yorùbá yìí nítorí pé bí Yorùbá ṣe máa ń ṣe ni pé. àwọn ọmọ fẹ́ mà sí ibi tó ti rówó ni ló fi jẹ́ pé nǹkan àkọ́kọ́ tọ́kọ́ àlẹ́nu ẹni kò gún owó lóṣè sọ́dà tí wọn náà fi máa kà ìmọ̀ tó gún owó ọlọ́run bò mí láti rí ní oge hàn wọn gbà tó wá bò ọ láti rí wọn nìkan lọ wà láyé ọ̀nà wo ló gbé gbà yóò bá fẹ́ òkodoro rẹ ni kó lè lọ mo rò pé yẹ kó owó àmọ́ fẹ́ mà sí rí ẹ̀ so ìgbà tí ìwọ náà bá ń bá wọn gbé pé lágbádá sóògùn owó lágbádá tẹ̀ náà ń bọ̀ ní ọba ti lówó yọ yí àwọn náà lẹ́nu pé ẹgbẹ́ wọn mọ̀ níbi náà sóògùn owó tẹ́lẹ̀ ńkọ ìwọ náà máa sọ tẹlomi àtàwọn èèyàn náà tún gbẹnu falágbá pọ̀ olóògùn owó nìwọ náà torí irú gbàtà bá fi wín kà là á fi sàn tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ mọ rubbish light ẹnu ẹni tí máa ń sọ̀sọ́kù sọ ni torí dọ́tí tiẹ̀ náà bá dé kó rubbish light ẹnu wa àbẹ̀tí wọn náà bá ń sọtọ kásẹ̀ lẹ́sẹ̀ sínú rẹ̀ ń dùn jẹ́ ń bọ̀. akramakumullah ọkùnrin ń bọ́ ọkùnrin lòun ó ti pọ̀ ọ́ a'udhu ṣe dọkumẹ́ntìrì kan BBC. wọ́n á ní àwọn ti pẹ̀ kí àwọn díì ní nàìjíríà àbí lẹ́kọ̀ọ́ ní club níbi tọkùnrin tí ń bọ́kùnrin lò ọkùnrin zálálà níbi tí wọ́n wà ọ wá ń tọrọ tí ń sọ tèmi náà ń gbọ́ báyìí wípé òun ó ṣe interview yẹn pẹ̀lú òṣìṣẹ́ BBC yẹn bọ̀tọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́mọ expose àyè táwọn máa ń lò yìí kọ́mọ ti kẹ́ nìkan kan mọ̀ but they are they are against Nigeria it is really and it is fact ìjọba ọmọ wulẹ̀ sanra rẹ̀ jẹ́ pé ẹ̀wọ̀n ọdún mẹ́la àwọn wà. a'udhu billahi minash shaitani rajim. ìbàjẹ́ kọlọ́ńdà kọ́kọ́ sànù wa ìtọ́nà wọn bá ti torí rẹ̀ tó fi pa odidi àlùmọ̀ karùn-ún. ṣe náà làwọn olórí ikú kan máa ṣe ni wọ́n tún máa dára sí wọ́n tó ń sọ fún bbc múnáfìkì ayé ike ẹja yọ ọmọ pàwọn bẹ́ẹ̀ náà jà sẹ́yìn ọmọ pé tí ori orí ibú bá ń ṣẹlẹ̀ ń dìde wà ó gbogbo èèyàn ni tó ìdínú tó fi jẹ́ pé àgbọ̀dọ̀ ríra nù kádákẹ́ láti gbọ́dọ̀ ráwọn kẹta ń gbégbé tẹ̀ tí wọ́n fi padà dún ra nù kádákẹ́ wọ́tọ́kù fìtínẹ́tẹ̀ láti sọ ìbẹ́nà lẹ́dínà mí kùn pọ́ọ̀sọ̀ nítorí pé ńgbà tí fìtínà bá dé tí àbádé rẹ̀ èyí máa jẹ́ tabakataba wò torí ẹ̀ ló ti jẹ́ pé sáré ni tí ó máa bá wa sọ̀rọ̀ lọ tí ó máa tì wá lọ ònkà ni sọmáàmù àmà ònkà òní bẹ́ẹ̀l ti ń pèsè ààbò fún gbogbo àlùmà tìlú bá wà báyìí nìsín tí ọ̀rẹ́ ni máa bá wọn sọ̀rọ̀ lọ ọ̀rẹ́ ni máa sọ fún ọkọ lọ́n fẹ́ báyìí ọlọ́wọ́ fẹ́ báyìí ìparun òdì. tẹlomi ọmọ sori ibùkà yìí tí ọmọ tẹ̀ra rẹ̀ jẹ́ tí ọmọ banu bí ẹni nkan nǹkan tí jẹjẹrẹ ń jẹ lẹ́nu. yíyá gbogbo kan ni ẹ̀dá gbogbo tí ọ̀gá dà kọ̀dá ni. aláìní lórí ara rẹ̀. ìkọ́sí àbá rẹ̀ ni ti ti wa nítorí wọn ń bọ̀tù bí bí táwọn olórí ibú kọ́ bí kí wọ́n fi wọ́n sílẹ̀ ni kí kálukú ọmọ ẹsẹ̀ ńtọ́ bá wù kọ́lọ̀ wọn fi wá sọrú ìyàtọ̀ bá fẹ́ wọ́n sọ̀kalẹ̀ lé wọn lórí. akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́rún ọgbọ́bìnrin ló abidjan tí ń ti ń yàgbẹ́ a'udhu billah kọ̀tọ́kọ̀tọ̀ aburú ńlá ni torí de eléyìí ya ojú ẹ dáadáa kó o sì fi ọkàn rẹ sí nítorí bá ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n máa di pé ń ṣèèsì ń jojúmọ́ náà ni torí kó ṣèèsì lẹ́ẹ̀kínní ó ṣèèsì lẹ́ẹ̀kejì táwọn kẹ̀kẹ́ta yóò ṣòro láti gbà kó ń ṣèèsì ìdúró àwọn kan tó wà bẹ́ẹ̀ o bàbá ó ṣèèsì láìsẹ́sẹ̀ gbogbo ògbà náà ló ṣèèsì gbogbo ògbà ló ṣèèsì sòsẹ́ mọ̀ pé ó lè jẹ́ pé ọkọ ń tẹ̀yàwó ó ti báyàwó lò nínú ilé ìgbẹ́ rẹ̀ títí títí a ah, má bínú mọ̀ pé lègbẹ́ lòún wà ó tètè tẹ́lẹ̀ ń kí lọ sọ fọlọ ẹlẹ yẹn kó nà wọlé ike anáhùn mabẹ̀rù tó ìyàwó mi náà ọdún yàwó mi yẹ kó mo náà so ìrọbì làálẹmí tọ akọrọmọkùnmọ lọ àwọn ò dáàmà wò pọ̀ ju anabi muhammad sallallahu alayhi wa sallam kana lakum fi rasulillahi uswatun hasan araba ti ti wà òkọ́sí rẹ̀ náà ní ká kẹ́kọ̀ọ́ nípa ní tó bá sọ fún wa naanị kọdaa náà ní láti England Germany Amẹ́ríkà kan Italy kan láti gbogbo àwọn dáran lásánlásán kí ló fẹ́ kọ́ lára wọn afúlàní òyìnbó bí ẹranko gidigidi ni wọ́n rí bí ẹranko gidigidi because ó yẹ kó jẹ́ pé especially tó máa ń kọ̀wé má jẹ́ kí ìwé gbé ọ lọ wọ́láàbí má jẹ́ kí ìwé gbé ọ lọ torí pé lómi tó bá yẹ pé èèyàn bá ti gọ̀ wá láti pilẹ̀ òyìnbó gbé lọ torí ẹ̀yẹ gbọ́dọ̀ gbọ́ láti pilẹ̀ kó o mọ kí ni mo ń kọ̀wé kí ni mo fẹ́ mú bẹ́ẹ̀ bíkọ́sì ẹni tí kò bá mà bẹ́ẹ̀ wọ́n máa gbé lọ ní tẹ́sítẹ́sì àwọn tí wọ́n fi àwọn òyìnbó yẹn wọ́n ti fi wọn ti sáǹpù táwọn fẹ́ dàbí wọn wọ́n fẹ́ dàbí tani wọ́n fẹ́ dàbí kèfèrí wọ́n fẹ́ dàbí ẹni tí ò lẹ́sìn wọ́n fẹ́ dàbí ẹni tí ń wò pé ayé náà gbogbo ẹ̀ mà wọ́n fẹ́ dàbí ẹni tí ń wò pé you can do whatever you like as you wish. a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ ìyẹn máa ma límì pé ọmọ arákùnrin yẹn ọmọ eh, àgbà tẹkinọ́lọ́jì tẹ̀mí ńkọ́ so jẹun wo bó ló ṣe ṣe díẹ̀ so kí n fọgbọ́n lára bó ṣe máa tiẹ̀ ṣe yẹn ìyá ti pé ẹ re, rẹ̀ lọ́mọ agbéka nígbà tí ìfihàn fẹ́ wọjà ánámà rọrùn mo rò pé yé wa torí pé àwọn ẹsẹ̀ mi wọn ẹsẹ̀ mi ìsẹ̀mí ẹranko kitikiti ni ìsẹ̀mí ẹni tí ò jẹ ẹ̀rán ti kọ́ lọ́nkà dáyà ọlọ́nkà ó bí yàn léèrè ọlọ́nkà ẹ̀kọ́ fẹ́ kìnnìkan kọ́ fẹ́ kìnnìkan aflan ẹ̀ mọ̀ pé gbàgbọ́ òyìnbó ni pé this so-called science and technology was not achieved until ìgbà táwọn kọ́ ẹ̀sìn pátápátá. And that is what they believe to be the European uh, revolution. sáńpẹ̀ ní France Revolution níjọ́ tí wọ́n yarí má wọn lọ́wọ́ pé chọ́ọ̀tì ò ní máa àwọn ma níjọ́ náà ni wọn tó develop torí chọ́ọ̀tì mú ọpọlọ wọn mọ́lẹ̀ tòtí wọn náà bá wá jẹ́ ìpérò àìdí àbúrúkú lọ bá ń gbé ká fi ṣe bí yẹn pàtàkì gánà òyìnbó ni yìí yẹn pàtàkì òyìnbó tó bá ń sọ̀rọ̀ lórí amẹ́ríkà àbí kìíní kan ṣé rẹ́kọ̀dù rẹ̀ dá ni ṣé rẹ́kọ̀dù rẹ̀ dá ń pọ̀ ọ̀rọ̀ bí fáìlì ń kún tìlìtìlì ni dátìlẹ̀ mọ̀nà tóbi lẹ́ẹ̀kù tí wọ́n ti ṣe rí àwọn òsì ká fàìdá because wọ́n lẹ́ni tó bá lójú lójú tì lójú bá ti fọ́nkọ̀ tó kí ló fẹ́ tì ọ́ kò sí tó fẹ́ tì ọ́ tó ń torí ẹ̀ bá ń ṣe ń kọ́ ẹ̀kọ́ tá à ń kọ́ kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n ká má kọjá lẹ́bù dáàbò wá fẹ̀sìn wa lẹ̀ ká má kọjá lẹ́bù dáàbò tẹ̀kọ́ tẹ̀sìn wa ń kọ́ wa sílẹ̀ ọ̀dà sábà rí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lọ́dọ̀ ẹlòmíì bá sì sílé ayé wa kò sí ní tó burú ń bẹ̀ àmọ́ tó bá ti di fẹ́ máa gbé wa lọ sí rubbish nonsense ọlọ́run má jẹ́ so eléyìí túmọ̀ sí pé lọ́dọ̀ òyìnbó à kọjá mọ̀ kankan o kọjá mọ̀ kankan òyìnbó tó ẹ gbé bóun àtìyàwó rẹ̀ náà ni inú wọn jọ ń ṣeré yóò tún gbé fíìmù sí i yóò gbé kámẹ́rà sí tó kọ́ ká wọn tó bá ti ká wọn yóò sì gbé sórí Facebook pé everybody can share his own kíní kan lára fíìmù táwọn ṣe yìí ẹ́ àwọn òdòdó lẹ́ẹ̀ níwọ̀n tó ti kó oríyàwó rẹ̀ ti rẹ́rìn sẹ́ni kò ní kí ló dà ọ́ náà. ẹ wá wo sí bàbá òyìnbó ṣe ó gbé sórí gbogbo Facebook ó tún gbé sí láì pé kí gbogbo ayé ọmọ wò ó ah, ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò torí dé lẹ́yìn ọkùnrin ọ̀gbọ́dọ̀ bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ bá obìnrin lògbà bíi títí ń yàgbẹ́ haram ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run adéṣì tó wá tẹ̀lé lé lójú àdéṣì ẹlẹ́kẹta lónìí anábì muhammed sallallahu alayhi wa sallam ó tún kọ́ wa báyìí máa ṣe sùúrù pẹ̀lú àwọn obìnrin nítorí pé obìnrin wọn àrí bí ọkùnrin ìrẹ́ láti sọ wípé anybody tó bá fi lè fẹ́yàwó ṣé ń sẹ̀ ń fẹ́ pé káwọn ọjọ́ pẹ́ fúnra wọn ò ní dúró lórí pé ọgbọ́ngbọ́n ọkùnrin lásán wàá tún gbọ́ngbọ́n obìnrin má tiẹ̀ because tíyàn bá gbọ́ngbọ́n obìnrin má tọkùnrin tó ti gbọ́n ìyàwó kan ò ní wà lọ́dọ̀ rẹ̀ nítorí pé ìwà obìnrin ìṣesí obìnrin á ọ yàtọ̀ gan sí tàwọn o wá lè mú ìyàwó rẹ kó o sọ dẹni tí ọmọ hùwà bí ọkùnrin tọba tọba rí bẹ́ẹ̀ ṣe gan o lè gbádùn rẹ̀ mọ́ torí di eléyìí a gbọ́dọ̀ ṣe sùúrù tí wọ́n pọ̀ pẹ̀lú àwọn òfin anabi sallallahu alaihi wasallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'dhi jarahu lódodo tó sì tún gbọ́dọ̀ gbọ gbọ́ pé ń bọ̀ lódodo ó fara ní alábàgbé rẹ̀ jáàrọ̀ owó tí wọ́n sọ yìí kò bá jẹ́ mùsùlùmí kò bá bá bá má òun ọba fara ní ọba àti má fara ní ìwọ fara ní gbogbo ẹni tí. àbá fara nini kì í fara nini ọbẹ nínú àwọn èèyàn táwọn ò fara ni àmọ́ tí wọ́n máa fara ni wá tó ti wí pé ọlọ́run ọba gbà pété a bá fẹ́ fìyà jẹni tó fìyà jẹ wá káfíìrù rẹ̀ jẹun náà ìnà àkọ́bẹ̀tún fàákìbò bímísìlì máa ọ̀rọ̀ kébẹ̀tún wọ́n ní sọ́bẹ̀rẹ̀ tó lọ́wọ́ xeyìrì lọ́sọ̀bìrì. àmọ́ tẹ́ bá ṣe sùúrù olólóore jù fún yín ẹ̀yin ẹ má ti torí pálábàgbé fara ní kẹ́yìn fara ní ikima ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ bàjẹ́ nítorí pé ibi tẹ́ ń gbé ó yẹ kó jẹ́ bi téèyàn ti rí fọkànbalẹ̀ ni ó yẹ kó jẹ́ bi tó ṣe pé tá a bá ṣe wàhálà lọ dáadé á ní sinmi kò yẹ kó wá jẹ́ pé ilé ọmọ gbóná mọ́ yẹn jẹjẹrẹ ìta ọ̀rọ̀ gbọ́ nínú ilé òsè jókòó kò ní láìpù ti fẹ́ nítumọ̀ torí ẹ ẹ ṣe sùúrù fáwọn tẹ̀ ń bá gbé wọ́n lè máa fara ní wọ́n lè máa sa ìdá sí ilé ayé kọ́ ni gbogbo ọ̀tàn sí torí ẹni tí ń ṣe aburú síyàn sísè níyàn lára ó ti àkóso pé kò nífura ọlọ́run ọbọ̀ padà mú mà pé òun òun lòún ṣàìdá sí yàn tọ́ba sọ́dọ̀ aláriwo tá sọ pé ká tiẹ̀ tọ́ba tani lóògùn nù àwa náà ti fọ́ lẹ́yìn ìbágbépọ̀ ní rọrùn àdúgbò ọ̀dàrú inú ilé ọ̀bàjẹ́ yóò di pé ń wá ara yín pẹ̀lú àìda ẹ̀ ara yín láti ṣera yín níkà islam ọ̀fẹ́ bẹ́ẹ̀. ok tó bá yẹ pẹ́lú àgbàgbé yín yẹn káfíìrì báyìí sẹ́yìn bá ń fara ni mẹ́sẹ̀jì wo lẹ́ fi ránṣẹ́ nípa islam yìí tó ń bá ń fara ni sẹ́yìn ọ̀fara ni ẹ̀ ń fi ránṣẹ́ ìdínú gbogbo ń tó ń ṣe kò sí èsì ń rí kò sì sí èsì mà kò sì sí èsì mà tí mo lè ṣe fún ọ lórí ẹ ṣùgbọ́n ìsìláàmù lọ ká mi lọ́wọ́ dé àìjẹ́ bẹ́ẹ̀ mẹ́wàá rí òtó bẹ́ẹ̀ ara tiẹ̀ náà balẹ̀ torí ẹ ẹ má fara ní alábàgbé yín wọ́sítọ́wọ́sọ ìbínisá ìkọ́ ìrọ̀ ẹ máa wá gbára yín níyànjú ọ̀rẹ́ sọ̀rẹ́ màlẹ́bí sí màlẹ́bí. Si èèyàn séèyàn ẹ máa bára yín níyànjú lórí àti máa ṣe dáadáa sáwọn obìnrin yín ẹ má máa kọ́ra yín kọ́ púpọ̀ sáwọn ìyàwó yín sọ̀rọ̀ pé ẹlòmíì gan ní ìsìn tó fi lé ìyàwó rẹ̀ dànù ọ̀rẹ́ lọ́fà ẹlòmíì mọ̀lẹ́bí lọ́fà jẹ́ kí ni ilé ọmọ olórí búdànù ọmọ aláìlára ọmọ olóṣù tọ́wá jẹ́wọ́ wa ẹ̀ gbọ́ nǹkan mọ́ ẹ̀yin ẹsẹ̀ fi owó yín yàwó ẹ̀yin olówó ọmọ aláìlára hmm, atẹ́gùn ló bí kò léèyàn ẹ̀wọ̀n kọ́ máa atẹ́gùn lò toríke ẹ kàn máa fẹnu wa rọ́ọ̀kù yẹ ẹ̀yin nídìí ẹ̀ ó náà nídìí tẹ̀mí táwọn èèyàn máa fi fẹ́ ra wọn torí délé ẹ máa sọ dáadáa ẹ máa gbára yín yànjú kẹ́ dáadáa sáwọn obìnrin ẹ má máa kó àwọn èèyàn sáwọn ìyàwó wọn láì dáa ìwọ náà sọ ẹnu ẹ gbogbo tó bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ ó rò fáwọn ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ tó ń fẹ́ bọ̀ sọ torí rẹ ni ọ̀rọ̀ ìyàwó ni ẹ ọ̀rọ̀ ìyàwó rẹ báwo má ti èsì pọ̀ gbádùn ọmọ ìyàwó ẹ sì máa wo rẹ náà níyàwó òun ò ní ìyàwó rẹ fún ọ láì ti torí kò ń gbọ́n ju ọ lọ ìwọ ti sí fáì láì jẹ́ kí wọ́n bí ọ léèrè torí di eléyìí kálukú kẹlẹ́ ni ọ sọnù bí àwọn rẹ bá ṣe dáadáa tani kó tó ṣe dáadáa sí bí bá ṣe ń ṣàìdá ẹni tó gba dáadáa náà ni ó tún gba ìdáǹgbà mi fa ẹ máa ṣe sùúrù ni tí wọn náà dáa ni ọ̀ràn ti gbà tí wọn náà ń ṣàìdá ni. ọ̀ràn tìgbà tí àwọn rẹ̀ dáná tọ́fútọ́fútọ́ fẹsẹ̀ gbáǹ padànù sí nǹkan tó dáa ló ṣe o pé after all ẹbọ wò mí owó rẹ ni síbẹ̀ nìkan lọ́ dáná gàrí ṣe dẹ̀bà bóòlù èlùbọ́ ṣe di àmàlà tí wọ́n kàn ń wòran lọ́ba yí padà síbẹ̀ nìkan ló ṣe gbogbo wàhálà yẹn ọ̀ agbáǹ padànù séèyàn rè níwọ̀n náà ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ o tún agbá ń padà ẹlòmíì tó ra súnmọ́yàwó rẹ̀ o tún gbé amọ́là ọ̀ làmọ́ lórí ẹ̀rí bàbá bàbá bàbá núrí wọ́n á ní kọ́ sàmì irú bẹ́ẹ̀ wọ́n sì fọmọ tiẹ̀ náà tó bá délé ọkọ̀ ó lẹ̀ ń sépè ní sísẹ̀ rí wá ni wọ́n ti torí akramakumullah anabi sallallahu alaihi wasallam nígbà wá yanjú ẹ máa sọ. So, ẹ máa gbára yíyànjú lórí àti ṣe dáadáa sáwọn ìyàwó yín níbi tí wọn bá pẹjọ wá fún yín kọkọ àti ìyàwó ń jà ẹ bọkọ sọ̀rọ̀ òdodo kó ṣe dáadáa sí ìyàwó ẹ sì bá ìyàwó náà sọ òdodo kó ṣe dáadáa sọ́kọ ṣùgbọ́n gbà tó ti pé àwọn obìnrin náà máa ń sábà sa ìdásí jù ìdí táwọn àbísọ̀lọ́lá àdùsílà ń sọ pé ẹ máa gbára yín yànjú dáadáa sáwọn ìyàwó yín tẹ bá jókòó jókòó pé ń parí ìjà táwọn èèyàn bá kẹ́jọ́ wá fún yín ẹ̀yin gan ní ṣẹjọ́ mẹ́ta nídìí ẹjọ́ ń tẹ́ fi gbà pé yes wọ́n yàn àwọn obìnrin jẹ wọ́n fìyà jẹ àwọn obìnrin láṣẹ kẹfì ìdálẹ̀ tó ìdí nu tá nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ má gbára yín ẹ̀dú láti ṣe dáadáa sáwọn yẹ ìwà àwọn obìnrin mi ọ̀dà o wọn àti farada o. Ọmọ síbẹ̀síbẹ̀ ẹ ṣe sùúrù náà ẹ ṣe sùúrù ìgbà tí wọ́n fẹ́ yàwó dégbà yàwó ni wọ́n náà wò náà ẹ̀yin náà wò àyàwó gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ní wẹ̀sìn ọwọ́ kójú rẹ̀ rí imú rẹ̀ ó dàbí tòyìnbó abẹ́ ẹ̀kọ́ ni kò tó dúdú bíi tiwa irọ́ wò ni. Tàdí ìwà wọ́n sì lè fi níwà kò sí gbé pamọ́ ìyá bá yọwọ́ wà á ah, mi mọ̀ pé èèyàn burúkú báyìí jọ mi mọ̀ pé ìwọ ń kọ́ èèyàn dáadáa ni wọn lóòfin wò ó dáadáa ẹgbẹ́ sí ìlànà ìbílẹ̀ wò tọmọ pé wọn náà wò ẹ ó lè kó olójú fanta gbàtó jẹ kó dúró lójú fanta gbàṣíkè lọmọ olójú fanta ti kó wálé wàá bá di coca cola wọn máa ṣe sùúrù ni anabi sallallahu alaihi wasallam ẹ máa gbára yín ní ẹ̀jú lórí àtìsí dáadáa sáwọn ìyàwó yín kí ló dé fa innahunna khuliqna min dala' torí látara eegun ẹ̀fọn àyà lọ́lọ́run ti dáhùn bẹ́ẹ̀ máa ń pẹran níbi àyà ẹran ẹ̀rí fáwọn eegun kan kọ́ náà báyìí tẹ́gbẹ́ wọn àlọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan awọ́. ẹran ẹran fẹlẹfẹlẹ ọ wọn pọ tó ni wọ́n ń pè ní eegun àyà ní irú eegun àyà sànẹbi adam aleyhi sẹlẹm lọlọrun ti dá yà wọn egun tó wà ń bẹ̀ ọ́n èyí ṣe egun tó ń bùkátà agbára ká tó kàn sẹ́yìn bá mú lọ́ba yọkàn so bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ibẹ̀ lọ́lọ́run ti dáhùn òbí. wọ́n iná àwọ̀jẹ̀ ṣe ìgbìntàn dọ́làrí àlà èyí tó wá lọ́jù nínú egun ẹ̀fọn àyà ó náà ni agbọ̀n òkè rẹ̀ agbọ̀n òkè lọ́lọ́run ti mú un tó fi ibi lọ́jù ẹ̀ ló jẹ́ pé fẹ̀yìn hàn tó tòkèémùhù kẹsàrtẹ̀hù tó bá sọ pé igun yẹn ọ̀fẹ́ nàkọ́tọ́ ọ̀fọ̀ ọ̀kàn ọ̀kẹ́ ìgùn o bí kí wọ́n sọ pé ìwà ìyàwó mi mọ̀ ń fẹ́ kọ́tọ́ kí ló ṣẹlẹ̀ ọ̀ padà kọ́ lẹ̀ torí kó ọ̀fẹ́ sobìnrin di ọkùnrin nù ṣé ó ṣe ṣe láéláé torí ẹ̀. فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج tọba sì fi sílẹ̀ lílọ rẹ̀ náà ni ọ̀sẹ̀ kù lóbi bá wú àkànní ìsinmi láti kí nìkan sọ yóò tún padà wù wá ntẹ tọba tún yá náà ní obìnrin lóbìnrin ọmọ ẹjẹ lílọ rẹ̀ náà ni ó tún wà tastawsu bin nisa'i khayra nígbà tó ti jẹ́ kò síbẹ̀ ṣe lé sí lílọ rẹ̀ náà ni ọmọ wà ẹ máa bára yín sọ àsọtẹ́lẹ̀ kẹsì dáadáa sí àwọn ìyàwó yín lọ́dọ̀ imam Muslim ọlọ́run nàbì sallallahu sọ ń bẹ̀ pé sọ in istamta'ta tó máa ń gbádùn ìyàwó rẹ tí ó wà nílọ yẹn ha biha wa biha awaj wà á máa jẹ gbádùn rẹ tó ń ti lílọ rẹ tó lọ wọ́n máa gbádùn rẹ ìyẹn ní tó bá wà á ń zahabta tuqimuha tó bá sọ pé ìyàwó rẹ wà á sírètì ẹ̀ màá rí i pé mo tún ọ sí bàbá àti yẹ ẹ orí ọ̀nà màá nà ẹni tó ọ̀nà. kò sí wàhálà tó anabi sallallahu alaihi wasallam tó bá ní fẹ́ dàgbà ọ̀nà kọ́tọ́ kàtàrìtà ọ̀padà kan ìyàwó rẹ̀ dànù kí á ní tuma kíkan wà kásòrò ha tọ́lá kó ha ọ̀padà kọ́ lẹ́nu. ìrẹ́lú jẹ́ pé ayẹpẹ tó ń ṣẹlẹ̀ ń bẹ ni pé gbogbo ẹ tó bá kọ ìyàwó rẹ̀ ọfẹ panel beat rẹ̀ tòkó sì gba panel beating ìdí nu tó fi jẹ́ pé at the end of the day ìyàwó padà lọ náà ó túmọ̀ sí pé sùúrù dọ̀wọ́ wa yẹn ni pẹ̀lú yóò túmọ̀ sí pé bí àwọn rẹ̀ bá máa gbé kunlé mu ẹjọ́ máa gbé kunlé mu bí bá máa gbé kun láyà ẹjọ́ máa gbé láyà ń ń tètè tánà bí sọ̀rọ̀ dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àìsílà sọ ni pé obìnrin wà fún wa ọkùnrin láti máa tún ṣe láti máa pè sí àkíyèsí láti máa mú sentọ́ dáa wọn náà kí ń wọn bá tọ́ bá lè ṣe lọ́màdì tó bá ṣe débi pé obìnrin yóò gbọ́ mọ́ ẹ tún ṣe kọ̀gbà mọ́ ẹ ṣe sùúrù lópin ìgbà tí ti bá ń ṣe ọba ti jẹ́ kófòrò lópin ìgbà tí ti bá ń ṣe ọba jẹ́ títẹ́ lọ́n àti títà pàtí lánàá nàbì sallallahu alaihi wasallam ẹ ṣe sùúrù ìkọ́sí ẹ̀ bá ṣe sùúrù fún ẹ padà kọ́ dànù àmọ́ ẹ̀sìn máa tún ṣe torí pé àwọn obìnrin náà láṣẹ èèyàn ni wọ́n á oníkálukú tó fẹ́ yàwó àwọn àlébù àlébù àlébù àlébù tí ń bẹ lára ìyàwó rẹ nù wà rẹ nù sí rẹ nù kíní ẹ mọyé ló ti rí túnṣe tí ó sì fariwo nítorí pé òun náà ti rí i pé yẹs ọfẹ tàn ṣe ni nǹkan tó sì sọ yìí ọ̀parọ́ mọ̀ òògùn mọ́ níjọ́ ṣẹlẹ̀ gángan lọ sọ onú ọmọ túnra rẹ̀ pé ojoojúmọ́ torí pé kò sẹ́nìkan tọ́fẹ́ kí wọ́n máa rálẹ́kù tó ń gbogbo gbà kó òun sì gba correction but kọ́mọ́ máa ṣe jù dání tó bá ti máa ṣe jù dání wọ́n gan alára tó bá jẹ́ pé gbogbo àwọn máa kọ̀rẹ́tì rẹ gbogbo àwọn ma kọ́ máa ṣe wọ́n ti gbọ̀ báyìí gbogbo pé kí ni mu ọkàn ga ò níyè ọkàn ṣe kí á ah, ẹ dákú ẹ dákú ò lè gbọ́dọ̀ ọ̀gá ìmọ̀ gbogbo àwọn máa bolo àrẹ ha kátó wá gbéyàwó tẹ jẹjẹ pátánà ọlọ́wọ́n bẹ́ẹ̀ là ń kọ́dà kó tún àwùjọ wa ṣe kó tún lé wa kó lé àṣetánì jìnnà sí wa kó lé àwa náà jìnnà sí àwọn tí ilé wọn ń tòrò ọlọ́ọ̀dà kò má bàjẹ́ àwọn ẹni tí ilé wọn ó ti dàrú bá wa tó ọlọ́ọ̀dà wa tún ṣe ìṣètọ́ni tí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله